Chango, Chango es mi alado, go you de bole. Chango emi mi alado, oh you de bole. Inquilaye, Chango bajoso. Inkilaye, Chango bajoso. moyuba koda moyuba seda moyuba oloro moyuba olofi moyuba toda la ciencia que timbe leso olor du mare otuna ola o osinia wache ila lete te un iba babarao adifa fun chewele eco en mileri ko baba bamiya iba baba iba ye ye, iba mi olu otopika logo mochele so mochango iba bai bai antonu iba mi oyibo na kamiyelito guado saka mochango iba wo bolu iba bobo ya locha iba a la mori que cuenta y ile Moyuba, Moyuba Araba, Moyuba Babarao. Omi tuto ana tuto, tuto nene, tuto la ropa, tuto la hueco coco. Papi de China, atanda. borigo fa y falola. Yo Carlos de Bifo, Julia. En compañía de Pepito de Florida, hoy 4 de octubre, pidiéndole a Rula fuerza, tranquilidad, ese movimiento y que nos libre de todo mal. De Ofo, yo, Arayeti, Yati, Ya, a Copa Fitibo, a Chelú.

bakao, olisa lewao, alakata wifo bakao, olisa o, oh. alakata wifo ba, olisa lewao, alakata wifo ba, olisa lewao, kao yo, kao yo, wifo ba, olisa olisa lẹ́wà o àlàkàtà lùgbé wàrà lùgbé olisa lẹ́wà o. àlàkàtà wí fò wá olisa lẹ́wà o àlàkàtà wí fò wá olisa lẹ́wà o. lùgbé wàrà lùgbé rufina ká o olisa lẹ́wà o àlàkàtà wí fò wá olisa lẹ́wà o. àlàkàtà wí fò wá.